الحمد لله مالك الملك وملك الملوك بيد الملك كله وهو على كل شيء قدير والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وعبدوه وكونوا رحماء بينكم أعوانا لإخوانكم خاصة في وقت الشدائد والبلاء عباد الله الشفاعة الحسنة الشفاعة في الدنيا من الأعمال التي تقرب العبد إلى الله وهي التوسط للغير والسعي للناس عند الناس بجلب منفعة أو دفع ضرة والشافع عباد الله ينضم إلى المشفوع له فيعينه ويقويه في تحصيل مطلوبه بعد قضاء الله وقدره عباد الله والشافع يشفع بما أعطاه الله من الجاه والنسب والعلم والشهرة والمنصب للمشفوع له وهي نوعان الشفاعة الحسنة والشفاعة السيئة قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم من يشفع شفاعة حسنة يكون له نصيب منها نسأل الله عز وجل يجعلني وإياكم من الشافعين للخير إنه على ذلك قدير أدوكي نيودي ولهم باوا وبتا أدوكي فون ona lọba tó ní kápá gbogbo ọlá ọba yìí ní kápá gbogbo àwọn ọlọ́lá ọba yìí ní ń darí gbogbo nǹkan ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan wà ọba yìí ló lágbára lérí gbogbo nǹkan nítorí bá ṣe òun náà ni ọmọ já sí ṣíṣe nítorí bá lóun ò ṣe kọ̀sẹ́ni tí ó ṣe ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bà gbogbo àwọn ará alẹ́ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí ipe kọ̀sọ́bà tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run ọba Allah anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadala èyàn rúṣin ọlọ́run ìtẹ́kùn azza wa jal ẹjá lè sàlékún bẹ̀rù ọlọ́run ọba wa ká sì máa sin ọlọ́run ọba ká jẹ́ aláàánú fúnra wa ká jẹ́ okùnfà dáadáa fáwọn èèyàn ká máa ran àwọn èèyàn lọ́wọ́ ká sì máa jẹ́ sábàbí tí orí ó fi máa ti àwọn èèyàn lọ́wọ́ ká máa jẹ́ sábàbí tí aburú ó máa kú fáwọn èèyàn ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn iṣẹ́ tàwa ṣe láyé nínú àwọn ìjọsìn tá a gbọ́dọ̀ mójútó òun náà ni àṣàfáà òun náà ni ká máa ṣìpẹ̀ àṣàfáà ìmọ̀ ṣìpẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ tó yẹ máa fi ń súnmọ́ ọlọ́run ó jẹ́ àwọn iṣẹ́ tí ọlọ́run bá aláà tí máa fi ń jẹ́ kọ́rọ̀ tèèyàn náà rọrùn ó wà nínú àwọn iṣẹ́ rí tábà níwájú ọlọ́run ọba tó bá dijọ́ alìkìyàmà kí ni wọ́n pè ní àṣàfáà wọ́n yí àtàwásùtò lè lọ́yìn ìmọ̀ ṣìpẹ̀ òun náà ni kíyàn ó gbére kalẹ̀ lẹ́ni tí yọ wà láàrin ẹni tí ó ń wá nǹkan àtẹni tí ó fẹ́ fúnni ní nǹkan àṣàfáà iyà sàáyó linnas inda nas òun náà ni kíyàn ó gbìyànjú máa báwọn èèyàn wá àbáyọ kíyàn máa báwọn èèyàn wá oore lọ́dọ̀ àwọn èèyàn tó rí ń bẹ lọ́wọ́ wọn kíyàn ó gbére kalẹ̀ nínú iṣẹ́ ìdùnnú fáwọn èèyàn bìjálìbì máa ń fa tó bá tẹ́lá àǹfààní kan tẹ́nìkan ó rí yóò gbìyànjú kọjá pé òun yóò jẹ́ alàgàtà alàgàtà láàrin ẹni tí ń wá àtẹni tí nǹkan bẹ lọ́dọ̀ rẹ̀ àbí ó rí i pé ọwọ́ ìyá fẹ́ jẹ àwọn èèyàn wọ́n fẹ́ yan àwọn èèyàn jẹ ọwọ́ mẹ́ńtọ̀ ń rí yóò dìde ńlẹ̀ láti lọ lè ṣe ṣàfáà ọlọ́run sì lò ní sábàbí tí ìyàwó fi ní jẹun tọ̀hún mọ́ ẹni wọ́n fẹ́ yàn jẹ yóò ṣe nàró tó lọ lè dá sí wọn sì níyàn jẹ mọ́ ẹni tí ń wá oore yóò dìde ilé yọ́lọ́ lè bá ẹni tó rí ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò mú tọ̀ wọn dání yóò sì sọ fún pé ẹ sọ̀rọ̀ fún wọn sì sọ̀rọ̀ fún wọn ni wàṣáfíà ẹni tá ń pè ní alàgàtà yìí yàndọ́mù ilẹ̀ mọ̀ṣọ́ ilẹ̀ òun àtẹni tí ń wá orí wọ́n jọ wá lọ sọ́dọ̀ ẹni tó rí ń bẹ lọ́wọ́ ẹ̀ bóyá ń wáṣẹ́ lápèjúwe yóò fa lọ́wọ́ yóò ní ká lọ sí kọ́mpìnì báyìí bọ́yọ́ fẹ́ wọlé ẹ̀kọ́ yóò fa lọ́wọ́ òní ká lọ skul báyìí ká lọ lé tó báyìí yóò mú dání ọ̀yọ́ yìí náà hù yóò ràn lọ́wọ́ gbogbo àwọn nǹkan tó nídìí yóò ṣe fún ọ̀yọ̀kọ̀ wíyà yóò kún lápá fíta àṣẹlẹ̀ mọ̀tìlúbi títí tí ẹni yóò fi rí ti wá bá dà kọ́dọ̀ ìláhi wà lẹ́yìn àkọọ́lẹ̀ ọlọ́run tọ́lọ́run ti kọ àṣàfáà yìí yóò ṣẹlẹ̀ láyé àṣàfáà tó fi dúnìyà yóò sì tún ṣẹlẹ̀ níjọ́ àlùkìyàmọ̀ ọlọ́run ó ṣìpẹ̀ níjọ́ àlùkìyàmọ̀ àwọn màláíkà ó ṣìpẹ̀ níjọ́ àlùkìyàmọ̀ àwọn ànábì ọlọ́run ṣìpẹ̀ níjọ́ àlùkìyàmọ̀ gbogbo àwọn wòlíì ọlọ́run wọ́n ṣìpẹ̀ tó bá dijọ́ àlùkìyàmọ̀ àwọn tó wọ́n fẹ́ wọná wọ́n sì ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mọ́sà ìlà wọn mẹ́sà ìyọ̀ǹda wọn ọlọ́run sì gbàpẹ̀ wọn ọlọ́run fi ni man dhal lati yashfa'u indahu illa bi'idhnihi ọlọ́run gbogbo ẹni tó bá ṣe pẹ̀jọ́ alùkìyàmọ̀ èmi ọlọ́run fúnra mi náà ní fún níyọ̀ǹda pé lọ́ọ́ lè ṣe pé lágbájá ọ̀yà bẹ̀ mí fún pé kọ́ mọ̀ wọ̀ ọ̀nà mọ́ yóò sì bẹ ọlọ́run ọlọ́run ó sì náà lè wọ̀ ayé yìí náà ìṣèpẹ́ wá wà ìṣèpẹ́ ayé òun náà là ń sọ̀rọ̀ òun náà ni pé kémi àti ẹ kájẹ́ irinṣẹ́ orí irinṣẹ́ dùnú alàgàtà intermediary tó wà láàrin àwọn èèyàn tí wọ́n wà nǹkan àtẹni tí nǹkan tí wọ́n wá ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n ní eléyìí ó jẹ́ iṣẹ́ rẹ̀ nílẹ̀ Yorùbá àwọn máa ń dá ní ẹsẹ̀ wọ́n ní wọ́n lo ẹsẹ̀ ìtumọ̀ ni pé wọ́n lo opportunity tí wọ́n ní níta àwọn wa kò sí lọ́wọ́ ẹ̀ àmọ́ òun mọ àwọn tí wọ́n ní lọ́wọ́ yóò wá mú wa lọ ọ̀dọ̀ ẹ̀ ń tọ̀hún wípé ẹ̀fún ní nǹkan báyìí ẹlòmíì pé kò ní nǹkan kan àmọ́ gbajúmọ̀ ni gbajúmọ̀ tó ní yẹn náà wọ́n ní nǹkan náà gbajúmọ̀ yẹ kó lò ó ẹlòmíì ọ̀rọ̀ ní nǹkan kan àmọ́ nímọ̀ ìmọ̀ tó níyẹ nínú ẹ̀bùn ọlọ́run ni ìmọ̀ yẹn kó lò ó ẹlòmíì ó wà nípò ipò tó wà yẹn kórìpò òun lò ó ẹlòmíì àwọn fámìlì ẹ̀ fámìlì táwọn yẹn mọ̀ ni wọ́n láti bolo ti wá tó bá ní láti bí ọ̀dọ̀ àwọn fámìlì báyìí kí lóun fẹ́ lókùn tí wọ́n béèrè ọlọ́run kẹ́ lómi débi pé táwọn yẹn bá dárúkọ rẹ̀ ìpè lágbájá ló ní kí n wá wọ́n béèrè pé kí lọ fẹ́ bó fẹ́ ká ṣe é irú àwọn nǹkan báyìí nínú àwọn iṣẹ́ olóore tẹ́nìkọ̀ọ̀kan wa tí a mójútó kí tiwa náà kó lè bá dáa kọ́rọ̀ tiwa náà kó lè bá rọrùn tiwa náà lè kéyìí tó lé ní ọ̀rọ̀ tiwa náà kó lè bá rọ̀ ládàá bẹ́ẹ̀ láyé tó bá díwá lè kíyàmà èyí ó ti bá ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àṣàfáà kéyìí ó jẹ́ alàgàtà tó wà láàrin àwọn èèyàn méjì ẹni tí ń wá nǹkan àti ẹni táwọn yìí táwọn wá ń bẹ lọ́wọ́ ẹ̀ kéyìí ó wá sún wọn mọ́ra wọn kéyìí ó sún wọn kanra wọn wọn ní wọn fẹ́ gé pírójẹ́tì ńlá kan jáde ẹnìkan lọ́wọ́ dìde lónìí ẹ dákun mo gbọ́ kán lẹ́ mọ aláàjì lágbájá àbí àfa lágbájá àbí olówó nínú àwọn olówó oníbẹ̀ ni òun mọ̀ wọn ẹ dákun iṣẹ́ tí wọ́n gbé jáde yẹn mo fẹ́ kí wọ́n gbé fún mi àmọ́ wọn ò mọ̀ mí ẹni yìí wá fa oníkalọ̀ ọmọ èmi ọmọ ọmọ òun òun ló fẹ́ lò ó sì débẹ̀ lóní bíríkìlẹ̀yà ni bó ṣe wà yìí electrician ni bó ṣe wà yìí ọmọ yẹn kọ́ ẹgbà ṣiṣẹ́ wọ́n sì gbà ṣiṣẹ́ ọlọ́run má lò wá ní iṣẹ́ ìbànújẹ́ fáwọn èèyàn o gbogbo ẹni tí bá jẹ́ iṣẹ́ ìbànújẹ́ fáwọn èèyàn kó lè túbá kọjọ́ tó ṣe kíni kọjọ́ tó lọ torí tó bá ti ń kó bá àwọn èèyàn wọ́n náà padà rákó bá tó bá ti ń dínà máwọn èèyàn ọ̀nà tiẹ̀ ní òní ńlá wọ́lọ́wọ́n bá aláàṣì ṣètò ayé nìyẹn Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá aláà ìwọ́n sọ fún wa nínú Al-Qur'an Al-Karim wípé kájí alàgàtà dáadáa ọlọ́run ní wa man yashfa' shafa'atan hasana ẹni tó bá lọ lè ṣípẹ̀ dáadáa ìpẹ̀ dáadáa yakun lahu nashibun minha òun náà gba ẹ̀san rẹ̀ nínú dáadáa tó ṣe yẹn torí dáadáa ló ṣe dáadáa wo ló ṣe ó lo opportunity tó ní àti ipò tó wà ó fi ran àwọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ lómi bá mú tíṣù pépà tó bá fi kọ ten million naira tó bá mú lọ sí ọ̀dọ̀ md báǹkì wọ́n kàn pè é dàní pé sẹ́yìn lẹ́kọ́ alóhùn ni wọ́n lè gbé fún nígbà wọn mọ̀ ẹlòmíì ò ṣe ẹni kọ kankan yọkàn tẹ fóònù náà ni àní lọ bí báyìí àhẹlẹgbẹjẹ báyìí ẹsà kí lẹ fẹ́ ká ṣe fún ẹ fi jẹ md mail wọ́n ti fi jẹ́ ẹni tí ti ń dààmú látijọ́ yìí yóò di ijọ́ kejì àbíjọ́ kẹta wọ́n gbé káàsùn wọ́n fún nílé ẹni bẹ́ẹ̀ nínú sẹ́ inú ooru yóò sì wà nù èsì. èyàn fẹ́ lọlẹ̀ lárúbáwá wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ọkọ̀ recommendation letter fún èyàn fẹ́ wọ school wọ́n mọ àwọn èèyàn tí wọ́n bá sọ̀rọ̀ pa pépà rẹ ti pé o ẹ̀dá kan máa ràn lọ́wọ́ o ẹ má jẹ́ àwọn àwọn kà ẹ má jẹ́ wọ́n yọ pépà rẹ torí pépà rẹ ti pé wọ́n sì gbà á ìdọ́lọ̀ ń sọ fún aláàyè yìí ni pé gbogbo ẹni ó bá jẹ́ sábà bí oore kan yakun lahu nasibu minha áfù náà ní ládàá àwọn afáà ní kiri ládàá náà wọ́n náà lẹ̀sán yọ gbẹ̀sán gbogbo ẹni tí ọlọ́run lò wọ́n sábà bí fún tó fi róore gbogbo àti máa ń bẹ́ẹ̀ lórí yẹn wọ́n máa ń fún ẹni tó ṣeré yẹn ládàá ìwọ́n tó jẹ́ sábà bí náà tó jẹ́ alàgàtà wọ́n máa ń fún ọ náà ní ládàá padà ò ti kú láyé ọlọ́jẹ́ sábàbí tó fi wọlé ẹ̀kọ́ tó fi wọlé kéw gbogbo àti máa ń sàǹfààní lérí ìmọ̀ yẹn ìwọ tó jẹ́ sábàbí yẹn ọlọ́run ní ìwọ náà máa gbà aládá lérí ẹ̀ wọ́n ní bọ́rọ̀ rẹ̀ sí rọrùn tí ń jẹ́jẹ́ rọrùn yẹn pẹ̀lú pé ọlójúwe fún yí pé lọ́dọ̀ ìyá alágbájá bàbá alágbájá kọ́dà bí ọba sówó lọ́wọ́ rẹ̀ yìí nìkan kó ọjà yẹn fún ọ ó sì débẹ̀ wọ́n sì kó ọjà one point five lòun náà bá dìde lọ́ba nàró gbogbo àtìyàn ọ̀rọ̀ rẹ̀ bá ń rọrùn ọ̀rọ̀ tiẹ̀ náà sì máa rọrùn ọlọ́run fi ní yakun lahu nasibun minha ẹni tó jẹ́ àlàkàtà náà ọlọ́run ní ààbò fóun náà àmọ́ yìí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ni pé tó ti jẹ́ sábà olóore yóò gba nǹkan kan lọ́wọ́ ẹni tí fẹ́ ràn lọ́wọ́ a ní project kan jáde o three point five ni o One hundred five hundred thousand bẹ́ẹ̀ àmọ́ four hundred tó wọ́n o hundred tó kù tiẹ̀ eléyìí ní rí ìtọ́fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn kà pé à ah, tó bá ti fẹ́ kí n bọ́ bá wọn sọ̀rọ̀ ìwọ náà ó ṣe nọ́mà gbogbo àwọn yẹn àìtí ní mánì náà ọ̀fẹ́ ràn lọ́wọ́ tó fẹ́ jẹ́ ajẹ́pọ̀ lọ́wọ́ mọ́ kò ní jẹ́ ràn lọ́wọ́ lọ́dọ̀ ní tó ń ṣe yẹn ọ̀fẹ́ jẹ́ ni yẹ kọ́ wá débá lọ́dọ̀ wá ní débá mọ́ gbogbo tábà wa èèyàn wáyàwó ó mú lọ ọmọ tó lórí yẹn ọmọ ọ̀rẹ́ mi ni ọyà sọmbẹ wọ́n sì débẹ̀ wọ́n rí ẹni tó fẹ́ fẹ́yàwó lẹ́yìn wọ́n rí ọ̀rẹ́ wájú ṣé ò sí kílọ kílẹ fẹ́ ọ̀rẹ́ mi kílọ wá alọmọ tí mo mú lẹ́yìn yìí mo fẹ́ kẹ́ bá ń fi ọmọ yín fún a ó sì ti rí bẹ́ẹ̀ tó bá sì dá lọ fún rẹ̀ ọmọ yẹn tó bá dá lọ fún rẹ̀ wọ́n ní fún ní kankan àmọ́ nítorí pé ẹni tí ọmọ ẹni yẹn náà mọ ẹni tí ọlọmọ lọ́dọ̀ ọjọ́ kọ́rọ̀ rẹ̀ ó sì kíni ọjọ́ kọ́rọ̀ rẹ̀ ó tètè rọrùn gbogbo èèyàn tí ó bá gbé rẹ̀ kalẹ̀ ní sábà bí bẹ́ẹ̀ kọ́mọ kéré kú oríire kì í ṣe kẹnimánì kẹnimánì onírúurẹ dàbí mo ṣe dà ìfẹ́ tó mi ìfẹ́ kọ́ náà dàbí mi rú àwọn yẹn wọ́n máa dínà oore bí ṣe ń dínà oore ń dínà máa ni nígbà inú ayé yìí ni anábíwá sallallahu wa sallam. anábì ní ìṣfáwò anábì ní ẹ máa jẹ́ alàgàtà láàrin àwọn èèyàn ìṣfáwò ẹ máa jẹ́ alàgàtà tújàrò ẹgbàládá ẹgbẹ̀sán nílé ayé mi àtijọ́ alìkìyàmọ̀ wa yaqdi Allahu ala lisani nabiyyi ma ahabba òfin riwaya ma sha'a anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ní ọlọ́wọ́ bá aláà yóò bá bí abùkátà àwọn èèyàn tó bá fẹ́ látara àwọn mi níkàn bá àwọn èèyàn sọ̀rọ̀ náà ni nígbà Salman al tí wọ́n mú lóko ẹrú ó sì fẹ́ gba islam ọ̀sáwá sí madina ni ọmọ olówó ńlá ni ó torí fún fẹ́ gba islam àwọn tó wá mú lóko ẹrú wọ́n ní àwọn òfin rẹ̀ tí wọ́n máa lọ lè sí islam àmọ́ kọ́ lọ lè wá igi làbídùn tí wọ́n máa ń gbìn ìtìmẹ́tì bó ti yọrí díẹ̀ kí wọ́n wá ọgọ́rùn-ún wá nahal ọgọ́rùn mẹ́ta anabi wa sọ fún gbogbo sábà kọ́ ya ẹ̀dí kálukú bá ní méjì mẹ́ta méjì mẹ́ta májèmọ́ tán tó fi ṣe ni pé tí wọ́n bá gbìn tán lẹ́yìn ọ̀sẹ̀ kan yọ̀ nàró ọ̀kan gbọ́dọ̀ kú mẹ́ bọ́kàn bá tún kú àwọn ò ní fi rẹ̀ odi méjì ànábì ní ogun ẹ̀sán àbá kálukú ẹ̀ lọ lè wá ẹni tó ní oko kálukú lọ lè mú wá láti inú oko rẹ̀ wọ́n dájọ́ ó pé wọ́n wá kó dání ànábì ní ẹ̀ máa kó lọ́dọ̀ àwọn tí ọmọ Salman ẹ̀ máa kó lọ́dọ̀ wọn. ànábì lè gbẹ̀ngàn fúnra mi èmi náà tẹ̀lé yín ànábì ní ẹnìkan kan gbọ́dọ̀ gbé nǹkan kan nínú gbogbo yín ẹ máa gbé ẹsẹ̀ máa gbé lémi lọ́wọ́ èmi ní máa fọwọ́ ara mi gbé lẹ́yìn ọ̀sẹ̀ kan àwọn táwọn yìí wọ́n fẹ́ fi Salman lẹ̀ torí kèfèrí ni wọn wọ́n ní kò pọ́sibú kéèyàn ó gbé nǹkan ọgọ́rùn-ún mẹ́ta kọ́ máa ṣe tó kú mẹ́ wọ́n wọ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta two hundred ninety nine wọ́n wò ó ìmọ̀ pé thirty ìmọ̀ pé three hundred ọ̀sọ́ kankan tó kú mẹ́ tí wọ́n ṣe yìí wọ́n gbọ́ ọmọ ìyá wọn lẹ́nu nínú ẹrú nínú dẹkùn nínú gbèkùn nínú wàhálà anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni khairu nas anfa'uhum min nas ẹni dájú láàrin ilẹ̀ ní tí ń sáfà ní fáwọn èèyàn kẹsẹ̀ tí ń kó báwọn èèyàn anabi na dálu ala al-khairi ka fa'ilihi ẹni bá tọ́ka àyàn síbi dáadáa bí lọ́bẹ̀ẹ́n dáadáa wà ń bẹ̀ lọ́hún yẹn ó rí dáadáa ibi èmi ti ń gbọ́jà ni ẹ gbábẹ́ lọ ó rí dáadáa bẹ́ẹ̀ nìkan bá ní òsì nǹkan kan bẹ́ẹ̀ ń parọ́ ni nǹkan mẹ́mẹ́ iṣẹ́ tí èmi náà ń ṣe nìwọ́n náà máa ṣe anábìlẹ̀ <laughs> ni tó bá yẹ tọ́ka yẹn pé ọyá lọ lè gba oore lọ́ọ̀kan tó bá yẹ lè lóore yẹn gbà dèdè ládàtà fún ẹni tó sóore yẹn ilá fún ohun tó júwe ilá fún alágàtà yẹn olùmọ́sà sọ wá lẹ́ni rẹ̀ kọ́mọ sọ wá lẹ́ni tí máa dínà máa ń wọ èèyàn ní ọ̀daràn wọn àtàwé ọ̀daràn ni wọ́n torí òun náà fún rẹ̀ ẹni tí ọba ti ní dami tútù síwájú kò ní tẹlẹ tútù tí ọba ti sóore fáwọn èèyàn wà náà lè rọrè tí ṣètò bá wá ń da ọlá mú ti ń di ọlọ́wọ́ tí pé má diwe má sọ má bẹ nìkankan lọ́bi kankan o ayé ti lé sí o nìkan o má kọ̀ kankan fẹ́ nìkankan o àṣetáni ìmọ̀ràn bí òsè ní dáfẹ́yàn ní ṣe kí nígbà yàn yẹn kọ́lọ́mù bá aláàkọ́ mọ́ ti ṣètò ọmọdé ọláyè lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wa astaghfirullah innahu wal ghafur الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين عباد الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدفن يد ولون وباوة إفي ولون ولا ولون قبل نبوة محمد قبل أبوان ورا لي قطع أدبوان صحابة لي قطع أنجري بكم صباح طريق قصي دوس لتو سيسن وعليه الله نيكا أنبوة محمد صلى الله عليه وسلم الولون وباني وجيسي ولون وباني ṣàfàátù àṣẹyẹ àtàyíbádàlá ìṣìpẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìṣìpẹ̀ burúkú tó jẹ́ opposite alákọ̀ọ́kọ́ tá àkọ́kọ́ sọ ìyá àyẹ́ṣùfà òṣàfẹ́hù lè skọ́tì hukukil akhari oníkẹ́nìkan ó dìde wípé òun fẹ́ gba ẹnìkan lẹ̀ ẹni tó fẹ́ gbalẹ̀ yìí ìwò àwọn nǹkan bẹ lọ́rùn ẹ̀ bọ́yọ́ gbalẹ̀ òun lẹ̀ lápèjúwe ọmọlẹ̀ ọgbalẹ̀ ajagunbalẹ̀ ọgbalẹ̀ àwọn afẹ́ gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ hmm. ẹnìkan wá dìde ó ní òun ma IG òun sì ma eh, DPO ní police station wọ́n wọ́rí àwọn gbalẹ̀ yẹn ó sì nàró lòótọ́ ó lè bá àwọn tọ́mọ̀ wọ́n ní ṣebí wọ́n sọ pé òun kò ní ọlọ́run kò nílẹ̀ ẹni ẹlọ́dẹ̀ nílẹ̀ ìgbà tó ti mọ àìjì tó sì máa dípò yìí ó fi ipò tó yẹn àti gbajúmọ̀ rẹ̀ yẹn wọ́n fi gbalẹ̀ yẹn lágbàgbé wọ́n gbàgbé láyé ni wọ́n gbàgbé lọ́wọ́ àwọn èèyàn ń lòpò wọ́n fi ń ba nǹkan jẹ́ àwọn èèyàn ń lo ìmọ̀ ìgbajúmọ̀ àwọn èèyàn ń lo ipò ìjọba ipò òṣèlú àwọn èèyàn ń lo ipò ẹbí ẹbí wa àwọn yẹn ń lo ipò àwọn ọmọ ogun àwọn ọmọ ogun ìlú wọ́n ní brọ́dà òun wọ́n wọ́n pè sọ́jà ní ọkọ̀ àǹtí òun jọ́ọ̀jì ni wọ́n máa wá lo opportunity láti máa fi gba ìtọ́ àwọn èèyàn àwọn èèyàn táwọn yìí náà àwọn náà intermediary làwọn náà àwọn náà ń ṣìpẹ̀ ni àmọ́ ìṣìpẹ̀ tiwọn kódà àwọn escorting haddi min hududillah àbí ìjìyà tọ́lọ́run ti ní tẹ́ni bá ṣe nǹkan báyìí ẹ̀jẹ̀ níyà báyìí kí wọ́n wá ló lè bá àwọn tí wọ́n fẹ́ jẹ́ yà tó wá ń ṣẹlẹ̀ akọ̀tù wípé àbúrò mi ni o ìtọ́lọ́run ní kẹsì ẹ má ṣe o àwọn ìsìkọ́tù adábin lè mùsùtàkì èèyàn tó ti lẹ́tọ̀ọ́ sí kájẹ́ yà ọ̀pá àyà ẹni bá ṣe pààyàn nínú òfin ọlọ́run àti òfin àwọn ẹ̀dá ọlọ́run oníkápá àwọn náà wọ́n wá ọ wá pé àwọn tó wà ní prison yard pé ẹ fúri ọmọ yẹn ẹni kọ́ ọmọ yẹn jáde wọ́n ní ẹ ọ̀pọ̀ àyàn ni ọ̀nì yes we know ẹ fúri ẹ ẹ̀mẹ́ni tó ń bá ń sọ̀rọ̀ ni wọ́n ní ẹ sà òun lọ̀gá ọ̀gá tiwọn ọgbà gbogbo ọlọ́run bá ń bẹ lókè ọba tó jẹ́ pé òun lọ̀gá gbogbo ọ̀gá láyé wọ́n sẹ̀ fílẹ̀ wọ́n túlẹ̀ ó tún jáde yẹn tún bá ṣẹ́ lọ lágbájá tí ọgbà yẹn jò ní ọyẹ kan ti pa àwọn ni àwọn ah, ti lu ẹsẹ̀ àwọn tó máa ń gé eré èèyàn yẹn tó máa ń gé eré èèyàn jama tó máa lọ lè wú sàárè tó máa lọ lè wú ìtẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ní àwọn èèyàn lẹ́yìn ó lè jẹ́ àfihàn jálà ẹlẹ́bọ ó lè jẹ́ bàbá ológun tí wọ́n bá ti mú wọn báyìí gbàtẹ́fìrí lẹ́yìn ọ̀sẹ̀ kan wọ́n ti jù wọ́n lẹ̀ nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ fún tí wọ́n ń gún eré èèyàn yẹn fún àwọn ni wọ́n kàn pé àwọn tó wà ń bẹ̀ pé àfáà tó ń bẹ̀ ẹfílẹ̀ ní kọ́ máa lọ ilé ayé ti gbẹgẹ́nsìn bọ́ bá sìnrìn tó fi lọ lè ṣe jálàbí tọ̀nà lè wọṣẹ́ tó ní tẹ́yẹpẹ̀ ogun owó tọ́lọ́run wá lọ ìwọ gan ni wọ́n fi ṣe ìwọ gan ni wọ́n fi ṣògùn owó yẹn wọ́n lè yàn sógun owó ẹ̀mí ẹ̀sìn balẹ̀ pọ̀ lọ́dọ̀ ẹ̀ ọmọ pé yìí tó ga jù ní tí wọ́n wá tẹ́fẹ́ sógun owó ìsọmọ ni báwọn lè bá ti wá ṣiṣẹ́ láàbì yìí àwọn kan wá dìde gẹ́gẹ́ bí alagata wọ́n ni ẹ̀fílẹ̀ ẹ̀yọ̀ǹda ẹ̀ ọlọ́run ni wọ́n máa yẹ ṣafa ṣafa àtànṣẹ́yìí á ẹni bá ṣì pé aburú taburú fi wá sípẹ́ẹ̀dì lérí ilẹ̀ yẹkún lahu kífìlú mìnìhà òun náà tó sì pè yẹn yọ gbẹ̀ẹ́sẹ̀ o ẹni tó sì pè yẹn yọ gbẹ̀ẹ́sẹ̀ dìdí ẹ̀sẹ̀ tẹni tó ṣiṣẹ́ bóun ṣe kíni ti yọ gbà ẹni tó sì pẹ̀yẹ ayé tiẹ̀ náà máa dàrú lókùngbà tán ẹni yẹn bá ń dalẹ̀ ayé rú lókùngbà tí àwọn tán ṣàbòsí fún tí wọ́n bá ń sunkún tí wọ́n ń banújẹ́ ẹni tó sì pẹ̀yẹ òun náà máa banújẹ́ lókùngbà tí ilé tí wọ́n bá ń hó fún ẹkún tí wọ́n ń dààmú ilé tí wọ́n náà ní sẹ́tù ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tẹ́ni tí alàlẹ́ ṣìpẹ̀ tí ó gbà ẹni tó ṣìpẹ̀ rẹ̀ náà gbà mẹ́ torí ọmọ pẹ́ṣẹ̀ ni ọmọ pàbọ̀dọ̀ ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn kan báyìí lọ́jẹ́ kó lè ọ̀pọ̀ lù ú gbogbo àwọn tí wọ́n ń ṣìpẹ̀ tí wọ́n fi ń fa àwọn olè lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣìpẹ̀ àwọn ọmọ yahoo tí wọ́n fi ń tú wọn lẹ̀ gbogbo ìnira tí máa ń bá àwọn èèyàn látara pé wọ́n kó owó àwọn èèyàn àwọn tí wọ́n ṣìpẹ̀ yẹn náà ọlọ́run láwọn náà wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ fún wọn nítorí pé bí wọ́n bá ṣìpẹ̀ wọn ni ó súnmọ́ kí wọ́n ti stop wọ́n mú ọmọ yahoo eléyìí wọ́n lọ jalè wọ́n fún ní life j ẹ̀dá kùn sẹ́mọ̀ pé àwọn yòókù wọ́n kà wọ́rọ̀ àmọ́ wọ́n mú lọ́sẹ̀ yìí ó fọ́n tẹ́ mílíọ̀ wọ́n jù lẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ àwọn yòókù náà inú wọn máa dùn ní pé ah, ìjà máa bá ṣe lọ owó ní káwá tábà olówó kò sí problem owó la fún wọn gbogbo tí máa lọ nílùú àwọn tán sì pè yẹn ọlọ́run bá ní àwọn náà máa gbèsè ń bẹ̀ ìdálómi lọ lè bá lọ́dọ̀ ọlọ́run jọ́ àlùkìyàbà kì í ṣe tó dẹrùn rárá o wọ́n sì pè aburú o wọ́n bá wọn yàn sì pè aburú wọ́n ní ìmọ̀ ń jálé ìmọ̀ ń kólé wọ́n wá ní wọ́n ti mú ìwọ̀wọ́ wá dìde àwọn ẹni wọ́n dá sẹ̀ríà fún ẹni wọ́n jẹ́ yà kó lè dọ́gba fáwọn yòókù tọ́wà street àmọ́ tẹ́ bá ti lọ lé sí ìpẹ́ rẹ̀ ẹ ti fáwọn yòókù náà lágbára ìpè tó bá ti jalè à àwọn ọ̀rẹ́ yẹn máa ṣe kínní wọ́n máa dìde látara bí aburú ọmọ ṣe kínní aburú ọmọ pọ̀ lérí ilẹ̀ ọlọ́run ọlọ́run ni wa kana Allahu ala kulli shay'in muqita aw shahida ay shahida ọlọ́run ni kò sí ti rí o gbogbo yín pátá ni mo rí yín mo sì ríṣẹ́ tẹ̀ ń ṣe tọba ti fẹ́ wàhálà ẹni bá ti ṣẹ̀sùfin di ọjẹ́ ìyá ẹ̀ o ẹni wọ́n ní kọ gbà á lẹ̀ lẹ́ni tí wọ́n bá ṣàbòsí fún kó lo pọ̀ rẹ̀ láti ṣe kínní láti gbà á lẹ̀ ipe lágbájá òun kó gbé ń tẹ́ ló gbé o má dìde ńlẹ̀ ipe ẹni tó yẹ kó jìyà ọ̀fẹ́ múyà kó ń bẹ̀ fún torí tọ́wọ́ ti múyà kó ń bẹ̀ fún aburú ti ń ṣe yọ́ máa bá lọ ní. anábì Muhammad sallallahu alaihi wasallam anábì jòkójọ́ kan wọ́n wá mú làbárí bá ní sára kọtí àdìmọ́rí atú al-Makhzumiyya obìnrin ni ó jalè ẹni wá sì ti jalè sẹ́mi pé tó bá ti tó dèdè ní téèyàn lè torí ẹ̀gẹ́ yàn lọ́wọ́ wọ́n yọ ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ wọ́n ní fọ́ igun ẹ̀ o ọ̀bẹ ni wọ́n fi yọ ọ̀ràn ọwọ́ báyìí wọ́n kàn yọ bọ́lẹ̀ ni tó bá ti gbé nǹkan tó yẹ kí wọ́n torí ẹ̀gẹ́ ní ọ̀wọ́ àmọ́ tí yọ̀bá ti tó bẹ́ẹ̀ wọ́n kàn lè bá wí kàn yọ̀ǹda rẹ̀ ó ní dèdè ìtẹ̀yẹ̀ máa ń gbé nínú sẹ̀ríà kan tó yọ̀yàn lọ́wọ́ wọ́n ti dárúkọ owó fún ọ̀wọ́ náà sọ pé a ah, bẹ́ẹ̀ bá gbówó rẹ̀ consider wọn ò ní sun táyà o nàgbẹ́ yẹn máa ń sun yàn táyà ń bí ni ẹ dáná sí hmm. nílùú sẹ̀ríà tó bá dáná sí ọba dáná fólè ah, ọwọ́ gan fún rẹ̀ ọwẹ́ wọn. arábìnrin yìí ọwọ́ ajalè wọn lè bá Usama Usama yìí nínú àwọn sahaba nínú àwọn boys tí ń tẹ̀lé anabi anabi fẹ́ràn ẹ̀ púpọ̀ ipe ìwọ Usama kí wọ́n dé tò ní bá wa lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam. sallam ibi ká anabi al-Makhzumiyya arábìnrin yìí kọ́ yọ̀ǹda ipe lóòótọ́ àmọ̀ pé ó ti ṣẹ̀ àmọ́ ká anabi ó pardon rẹ̀ Usama Muhammad sọ̀tún ojúṣe ọlọ́run wọ́n wá bá mi èmi náà wá da ẹnu mi papọ̀ mẹ́nu tí wọ́n sàfáà kọ́ fẹ́ ṣe yẹn jama ọ̀fẹ́ ṣe ṣìpẹ̀ káyọ̀ǹda arábìnrin tiẹ̀ lóòótọ́ ó ti lẹ́tọ̀ọ́ sí kóun náà sí kíni kánge lọ́wọ́ Usama sọ ọsọ nígbò délẹ̀ anábì ní Usama wọ Usama atashfa'u fi haddin min hududillah bá aláàánú ká ní tó jalè ìwọ wá ń sì pé ká ọwọ́ abá ìgbà anábì yí padà sí anábì fẹ́ràn ẹ̀gbọ́n o àtẹ́ṣfà fi haddin min hududillah nítọ́lọ́wọ́n bá aláàní ká máa ṣe fẹ́ni tó bá ṣẹ̀ ó sì wá bá mi wípé ká máa ṣe fẹ́lẹ̀ nítorí pé ìwọ mọ̀ mí àwọn náà mọ̀ wọ́n náà anábì máa gun eré mímbà rẹ̀ anábì ní ayúwa nas anábì ní gbogbo ẹ̀yàn ará madina innama ahlaka alladhina qablakum nínú àwọn nǹkan tó jẹ́ kí àwọn ẹni síwájú ọparun nínú àwọn tó ti síwájú yín annahum nínú ẹni pé idha saraqa fihim ash tí àwọn èèyàn ńláńlá láàrin wọn tí wọ́n bá jalè tàràkú wọn fi ilẹ̀ ọmọ ọba ni ọmọ aláṣẹ̀lú ọmọ adájọ́ ọmọ olówó ànábì ni wọ́n fi ilẹ̀ fífi ilẹ̀ tí wọ́n fi wọ́n lẹ̀ lọ́jọ́ kí wọ́n parun wàyídà sárakọ fíhìm dọ́í tí ọmọ ọ̀lẹ tó ń bá wá jalè ọmọ tálíkà tó bá jalè ọmọ aláìní tó ń bá jalè akọ́ ọmọ àléhìn hajj wọ́n wà dáṣẹ̀ríà fún wọ́n ti mọ́lé Eh, àbí kí wọ́n gé lọ́wọ́ wà ayé mọ̀lá ayé ọ̀kṣùn bìlá anábì mo fi ọlọ́run ọba búra láwọ́ anna fatimata binta muhammadin sallallahu alaihi wasallam tó bá yẹ pé fatima ọmọ mi fatima tó dé pé ní mo bí ọmọ mi sarakati ńlọba jalè bí màṣùmí yà sí jalè yìí mo fi ọlọ́run búra lákọ̀ọ́tà àtúnyádà ha yín gé ọwọ́ rẹ̀ lẹ́nu tẹ́rì tí ẹ̀jẹ̀ ọmọ sùn mi wáyé ìbá jẹ fatima tọjọ́ mọ́ mi èyí tẹ̀ ń ṣe yẹn tẹ̀ ń lọlé máa máa lọlé lu ẹsẹ̀ yẹn òun lọ́jẹ́ káwọn ẹni àwọn ẹni ìṣáájú ọparun gbogbo kíráìmù tó wà nílùú yìí àwọn tí wọ́n ń lu ẹsẹ̀ ní ọjọ́ dópin ìlú tó ní ọba tó ní ìjòyè tó sì ní ọmọ ogun wọ́n sì dá bọ́ọ̀sì dúró láàrin ojú ọ̀nà wọ́n sì kó àwọn èèyàn wọ́n sì kó wọn lọ́nu gbó wọ́n máa bí ransom ten million fifteen million twenty million nígbà tó wọ́n tún gba ten million tó wọ́n tún pa á kò sí nǹkan tó fà injustice ni kò sí nǹkan tó fà á dojú àwọn àwọn godfathers <laughs> àwọn calibers tí àwọn jòkó ní aburú tí wọ́n bá ti mú àwọn tá a wí tán lẹ́yìn ọ̀sẹ̀ kan ẹ̀rìngbọ́n ti dún wọlé torí pé bí wọ́n ti tí wọ́n ń sìn yẹn wọ́n láwọn kan tó ń tí wọ́n jíṣẹ́ fún wọ́n sì fọkànbalẹ̀ lérí àwọn kan pé tọ́wọ́ sì délẹ̀ tán á pè lágbájá wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n tún àwọn lẹ̀ tó bá jẹ́ ìlú tí ò sí pé alagata kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kálukú ti wá bí gbà lọ nídìí bẹ́ẹ̀ ọlọ́run ní sọ́wọ́n ní sẹ́bà ní jẹ́ fáwọn ọmọ náà bí adama o ọlọ́run ní sọ́wọ́n ní sẹ́bà ní jẹ́ fún lù ú ọlọ́run ní jẹ́ àmà sípè aburú o ẹni bá sípè aburú ọlọ́run bá ní títí ẹ̀ náà ó ṣe kíní títí ẹ̀ náà bá o gbogbo èèyàn tó bá rí pé ó fẹ́ bà nǹkan jẹ́ má lọ bí tó ti bàjẹ́ o wọn náà mà ọmọ ọmọ pé ó lè ní àbí ó ti gbé wọn náà lówó ó ti lọ ní jìbìtì àwọn kan wá láwọn wẹni tí yọba wọn ṣiṣẹ́ ọwá lọ mẹ́nìkan ọwá mú lọ bẹ̀ tí wọ́n nẹ́sẹ̀ mọ̀ pé ó lè ní bóyá ọ̀fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àbọ̀ gbà gbogbo ọ̀nà tó bá dá lọ́hùn ẹjọ́ dání nítọ́lọ́wọ́n bá sọ fún wa nìyẹn ọlọ́mọdé àṣì àdáná o gbogbo àwọn ọmọ ọlọ́mọdé wọn yáyà kúyà ọlọ́mọdé wọn dáadáa kúdà àwọn náà kọlọ́mọdé ayáyà kúyà ọlọ́mọdé dáadáa kúdà ọlọ́mọsàfíà ló kàn balẹ̀ gbogbo àwọn táwọn wá bayọ ọlọ́run mọ́sàrán àwọn ẹni rẹ̀ sí wa gbogbo àwọn táwọn wá ọ̀nà ọlọ́mọsá àrán àwọn ẹni rẹ̀ sí wa ọ̀nà ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì ṣetán ó ṣetán táwọn náà bá ti ṣetán ẹjẹ́ àtúbá lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹjẹ́ àmà túbá ń kọ̀rọ̀ ẹjẹ́ àmà túbá ń gbangba ẹjẹ́ àbẹ̀rù ọlọ́run ẹjẹ́ àgbà pé gbogbo tá ṣe pátá tọ́lọ́run ọba rí wa ẹ̀san bọ̀ o ẹ̀san ẹ̀san bọ̀ o ọba tí ó ikú ọba tí ó kì í gbàgbé ọba tí ó alágbára ni o téèyàn bá ti mọ̀ bẹ́ẹ̀ kéèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wájú ọlọ bẹ̀lẹ́ wọn nínú àánú rẹ̀ àti agbára ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọṣẹ́ ìṣàánú wa gbogbo àwọn tó ń bẹ nínú gbèkùn tí wọ́n kó bá tó ń bẹ lẹ́wọ̀n tí wọ́n ń bẹ níbi tá a mọ̀ ọlọ́mọṣẹ́ bá tú wọn lẹ̀ gbogbo àwọn tọ́lọ̀ wọn ràn sí wọn tí wọ́n fi gbà títú lẹ̀ ọlọ́mọṣẹ́ bá ràn wọn sí wọn gbogbo pa wọ́n ọlọ́mọṣẹ́ bẹ́ẹ̀ bá ti pa orí èrè sinmi wọ́n pọ̀ ti pọ̀ rẹ̀ rẹ̀ mẹ́ta tó pààyàn ìkẹrin náà ò ní pààyàn mọ́ àmọ́ tó bá ti di pé à ń lọ lé sípẹ̀ ẹ̀hẹ̀ definitely abúlé wọn máa ṣe kiri yóò máa continue gbogbo àwọn tó ṣẹ̀ tí wọ́n ti bà nǹkan jẹ́ ọlọ́mọṣàbà mú wọn lófin lọ́wọ́ wọ àwọn ọmọ ìyàwó pátá tí wọ́n pa àwọn yẹn lẹ́kún ọlọ́mọṣàbà di ọwọ́ tẹ̀ wọ́n gbogbo ẹni tí máa ń jẹun lábẹ́ wọn náà torí gbogbo oúnjẹ tó ń jẹ yẹn lábẹ́ ẹ̀ẹ́tí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ títí ẹ̀ ẹjọ́ máa pin ní torí ẹjọ́ ń jẹ wọ ọ̀rẹ́ tẹ́jọ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ wọ ọ̀rẹ́ kọ́dà èdè ìwọ̀ tó ń bá aná sọ ó ti yọ pé ọ̀daràn ó lè ní ọmọ aná sọ ìwọ ìyá ẹ bàbá ẹ fẹ́ ń gun mọ́tò fẹ́ ń kọ́lé ẹ sunkún ẹ sunkún bíjọba yọba mú yín ìjọba ọ̀run retí yín o kọ́lọ́mọba aláàkọ́mọ́sá yíyá ọmọ náà padà sí dáadáa iṣẹ́ halal kọ́lọ́mọ́sá dà sọ́wọ́ gbogbo ọlọ́run bá aláàkọ́mọ́sà sínú àfẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run sì wá lórí rẹ̀ orílẹ̀-èdè wa ọlọ́mọ́sàbà àtúnṣe wọ́n tó ń darí wa ọlọ́ba darí wọn gbábẹ́rẹ́ ọlọ́mọ́sàbà ṣàánú wa ọlọ́mọ́sàbà ṣàánú wa kọ́lọ́ba rọ̀ wọn lọ́kàn ọlọ́mọ́ fi bẹ̀rẹ̀ sí wọn lọ́kàn gbogbo dúkìá wa ti ń bẹ lọ́wọ́ wọn kọ́lọ́mọ́sà jẹ́ wọn pin kárí wa gbogbo nta fẹ́ kí wọ́n ṣe kọ́lọ́mọ́sà jẹ́ wọn rí iṣẹ́ àbẹ̀lẹ́ wọn bá aláìní kọ̀ọ̀kan wa náà iṣẹ́ tá a ṣe ọlọ́mọ́sà fi àlùbáríkà sí Allahumma yassir umurana اللهم اكفي ديوننا اسم مرضانا ومرضى المسلمين ولا موتانا وموتى المسلمين اللهم افتح لنا أبواب البركات والخيرات وافتنا من كل صهو ومكروه فاستغفر الله إنه هو الغفور الرحيم